Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect, we play. hello my correct correct people welcome and welcome back again to my channel i greet all of una according to una time yes so yoruba people don finally fall out this time they say no going back they don't. They protest massively for yoruba nation they say they need their own oduduwa they don't want any fulani make it lead them again He say and if they not release them this time if they not free yoruba nation this time anything will be said. This nigeria government see make them take am like that. i believe by this time as they move like this, they not go back maybe them go get their own freedom maybe that time nigeria government go know say people wey be say the cleave for this freedom dey really mean wetin dem dey do make i drop the video sharply meanwhile wife today na the first time wey be say you dey come across my channel you are highly welcome thank you very much for stopping by abeg if you know say you like wetin we dey do for this channel abeg make you help me hit on the red subscribe button put on the bell so you continue to dey get notification anytime wey be say i take drop any new video and make you no fail to like the video share the video and also leave your comment wetin you think about wetin nigeria government dey do and wetin the katakata wey be say e dey happen for Nigeria. ọ̀sán yìí a máa ṣe Ìbàdàn rally tí ó pioneer pẹ̀lú ṣọ̀kan ọmọ Yorùbá TV join us join us live at any moment. Sugar boy. Sugar nation no going back. We are just preparing for the rally that is taking place in War Road uh, in any moment from now. Uh, we want you to know what is going to be happening at any moment, at any time. What is going to be happening at any moment, at any time. Eh, Ìlóró ni a máa lọ ní àìjọ yìí fún rálì tí a fẹ́ ṣe ní àárọ̀. Wíkíní jẹ́ bí kíni wọ́n blow out your doorstep. Ẹ kúrò lọ́nà ẹ kúrò lọ́nà ẹ kúrò lọ́nà ẹ̀ Yorùbá nation no going back nothing can stop Yorùbá nation kò sí nǹkan kan tí ó lè jẹ́ Yorùbá nation dúró òun ní òun ní Yorùbá nation Yorùbá nation òun lè ń wò yìí kò sí nǹkan kan tó lè jẹ́ Yorùbá nation dúró. There's nothing that can stop Yorùbá nation. Yorùbá nation nínú ààrẹ lójú àwọn máa sọ fún gbogbo ọmọ káàárọ̀ òkìrè tó wà lórílẹ̀-èdè olókè tó ń kọ̀rọ̀ wọn. We are coming live any moment. Ọ̀pẹ̀ ènìyàn nínú ọmọ important ìwúlò pàtàkì sí gbogbo ọmọ káàárọ̀ òkìrè. Ó fi ní pé kí ni àwọn ọmọ ká gbó. gbogbo àgbálá ayé tí gbogbo yín wò ó dáadáa ẹ rí i pé ìjọba kọ́là ń ṣe lórílẹ̀‐èdè location four one nine ẹ̀yẹ wo àwọn Amẹ́ríkà àwọn ìlú aláwọ̀ funfun tí gbogbo wa tí à ń sọ̀rọ̀ nípa wọn democracy tí à ń sọ̀rọ̀ nípa wọn yìí yorùbá nation kì í ṣe ṣeréṣeré màmí ẹ jẹ́ kó mọ bó ṣe ń lọ. yorùbá nation là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ò ṣe nàìjíríà mọ́ torí pé four one nine ní nàìjíríà gbogbo àwọn tí wọ́n ń darí wa lórí irọ́ ni gbogbo ẹ̀ tọ́ba náà máa ṣe ọ̀nà lórí irọ́ tọ́ba náà máa fún wa education ọ̀fẹ́ irọ́ ni wọ́n ń pa fún wa tọ́ba náà máa ṣe owó náà tá a lò òun là ń sọ báyìí àní àwa ẹni tó ní yàrá kan wọ́n á máa mú ten thousand naira wá owó ná dámọ̀ pé irọ́ ni gbogbo ẹ̀ ètò dẹ̀ kó wa lẹ́rú ó ti tó gẹ́ gbogbo ipò ńláńláńláńlá àwọn haúsá fúlàní ni wọ́n fún àwọn fún yóò bá rárá àwa náà ò bá wọn ṣe mọ́ ayé ìgbà kan wọ́n á ní kàràn kí n ṣẹ́rú haúsá máa yá lọ kú àwọn òwà ní kùsì àṣẹwò àwùsá o àwa Yorùbá fẹ́ dádúró tiwa lọ́tọ̀ a fẹ́ dádúró tiwa lọ́tọ̀ àwọn òṣèlú àwùsá mọ́ o èlà àṣẹ tó àwọn òṣèlú àwùsá mọ́ àwa màmá màmá dẹ̀ ti dìde kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àṣẹlú àwùsá mọ́. Yorùbá nation no going back. Only, yeah, Mr. Koiki, only I will be back. You have seen every Yoruba agitator on their own. Yes, standing here. Kì í ṣe ṣeré ṣeré. No be ṣeré ṣeré, no going back again no. Nothing can stop Yorùbá nation. Ẹ ṣẹ́gun mi tẹ̀lé ní fídíò máa rí jọ ẹ tó rí jọ ṣé kí wọ́n ṣe. Nothing can stop Yoruba nation. No going back, no going back. Uh, we are still going to come back in few minutes. Akọ̀fẹ́kẹ̀ mọ bó ṣe ń lọ We want you to know we are really working on this. Uh, once again, Koiki Media bringing the world closer to your doorstep. Have a wonderful time, have a wonderful day. God bless you. We are coming back. Hey, Joe. àṣẹ àdẹ̀gbà o bẹ́ẹ̀ ni tiwájú ló máa sọ kí ni wọ́n fẹ́ sọ àmọ́ ẹ dìde ẹ dìde ilé ti yá gbogbo ẹ̀yin kábíyèsí yorùbá lè sọ yorùbá lè sọ. mo kí ń bọ̀ àwọn ọ̀tá ìlú tó ẹ káàbọ̀ sí láti bàbá wa olóyè sẹ́ńdà adébíyàgbé ọmọ ìgbó òrìṣà inú bíbí pé ayé tá máa ń pani pé ọ̀dọ́ ló máa jìkà náírà fóònù ní alẹ́ Yorùbá tẹ̀lẹ̀ ṣé wọn bíbà àwọn olóko ìdìbò ó túmọ̀ sí pé ọ̀dọ́ ti ronú bẹ́ẹ̀ láti gba wa kalẹ̀ nínú ọ̀sẹ̀ tí wọ́n kú wọn sí ṣùgbọ́n báyìí ká ṣe láì dúpẹ́ mo dúpẹ́ náà ọba tó wà ní àṣọ àti wọn sí látọ̀rí àwọn tó jẹ́ mídíà wa àti ọ̀gá àgbàdàgbà wọn àmì tó pẹ̀lú gbogbo orí bóyá ṣẹlẹ̀ lẹ́nu gbogbo àwọn tẹ̀wọ̀ agbára ìṣọ̀kan kọ́ o àwọn kan ni wọ́n ṣe agbátẹ̀wọ̀ ó dẹ̀ kárẹ̀ ìjọ̀kan mọ̀kò iṣẹ́ tí wọ́n ń wa ajẹ́ fún àwọn ọmọ káàrọ̀ òjìrì tó wà nílé ọ̀pọ̀lọpọ̀ ní lọ́wọ́ jù wọn lọ tó kó ṣe jù wọn lọ àti kò ṣe wàlúùbẹ́tò ìwà ní lágbára wọ́n fún support fún láti lọ látòrí àwájà wa adéníkè Yorùbá nation Yorùbá nation ẹ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ẹ kọmọlẹ sugar boy gbọ́dọ̀ sọ àwọn kan ni wọ́n jẹ́ ẹ èjìká tí wọ́n jẹ́ kí ẹ̀wù yẹ̀ lórí ọ̀run wa ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n jẹ́ àwọn ará òkè òkun àwọn ará diaspora wọ́n dúró tì wá towótowó tọkàntọkàn ni wọ́n fi dúró tì wá abẹ́lọ́hún ọlọ́jọ́ òní fún wọn gbogbo bàbá tí wọ́n máa ń pè ọlọ́run kọ́ ló máa bá a dá wọn lóhùn. torí wípé gbogbo bá a ṣe ń dábìí ẹ̀bùn tá à ń rọ̀ bí òjò yìí tá à ń pariwo Odùduwà nation now yìí kò sẹ́yìn wọn wọ́n fi owó wọ́n fi ń sọ̀pọ̀tì wa lẹ́ẹ̀kan náà a tún dúpẹ́ fún wọn o àwa dúpẹ́ lọ́wọ́ bàbá wa olórí wa hmm. ẹni ọ̀wọ̀ bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho. èmi a máa sọ pé eh, eh, audience audience audience èmi a máa sọ pé olúwa wa olúwa wa tí wọ́n bá ní jésù kristi olúwa wa àmín kí ló dé tó fi ń pè jésù kristi ní olúwa wa ìdí tó fi ń pè ní olúwa wa ni pé wọ́n wá àwọn èèyàn tiẹ̀ là kí ni sunday adéyẹmọ̀ kò wá sí fáwa náà. Sunday Chief Sunday Chief Sunday go. tí Chief Sunday Igboho ọba dìde àwọn ni wọ́n jẹ́ káwa lè mọ dúpọ asẹńdù àwọn ni wọ́n àwọn ni wọ́n jáde tí wọ́n jẹ́ kárí pé ah, àfojú wa dúdú àṣẹ àṣàpọ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kó yẹ wa pé a ah, kì í ṣerú wọ́n jẹ́ ká mọ̀ pé ọmọ ọkọ ni wa wọ́n wá dìde wọ́n wá jẹ́ ká mọ̀ pé ẹ̀yin Yorùbá ọmọ ọkọ ni wọ́n sì fi ọmọ ọkọ ìgbà bá a sọ wá ronú pé àwa náà gbọ́dọ̀ fi ọmọ ọkọ iná fa gbogbo nǹkan tí à ń ṣe ń bíbà la fẹ́ gbára wa kalẹ̀ lọ́wọ́ Haúsá Fúlàní ní báyìí adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ bàbá wa pòfẹ́sọ Banji Akíntóyè bàbá àgbàlagbà adúpẹ́ lọ́wọ́ wọn gidigidi fún ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú àwa ọ̀dọ́ adúpẹ́ lọ́wọ́ wọn ànísàlẹ̀ adúpẹ́ lọ́wọ́ Koiki Koiki media ọláyẹmí Koiki ọkùnrin takuntakun kéèyàn tó fẹ́ràn ọmọ òyìnbó tó fi gbogbo tí ń ṣẹlẹ̀ ẹ ṣé a lè fi London a lè fi lórí Nàìjíríà ni ṣé náà Nàìjíríà ni tómi wà Nàìjíríà ni kéjì sọdá wà Nàìjíríà ni ọwọ àfìbí tí dá ibi dá wà ibi dá wà ibi dá wà ọwọ àwa sí orílẹ̀-èdè láti wá gba orílẹ̀-èdè bàbá rẹ̀ kalẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọláyẹmí Kóìkì Kóìkì mídíà adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mídíà adúpẹ́ lọ́wọ́ mrs ọlá sọlá mrs ọlá kògbòdò all the way from united nations united nations làwọn náà ti wálé tí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ yìí tí wọ́n bá wa dá sọ̀rọ̀ yìí fún ti eléyìí gbogbo yín pátákẹ́ wà ń bí adúpẹ́ lọ́wọ́ yín o àtàwọn tó ń bọ̀ tí o ti adúpẹ́ lọ́wọ́ yín o ní báyìí afẹ́ máa jáde lọ láti máa lọ sí àmì ánẹ́sì bàbá yìí kí ọlọ́run kó sìn wá lọ ó lè àsìkò yìí ó rí kan péré ni mo fẹ́ kọ gbogbo ẹ̀yọ́ mo gbà. ẹ jẹ́ ká capture wọn. ẹni tí wọ́n fi nínú obìnrin tí wọ́n dẹ̀jẹ̀ lé nínú obìnrin lè ní àti ẹ àtàwọn tó wà níjọba ẹ̀wọ̀n àgbọ̀ lẹ́nu ìyá mi ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ǹgẹ̀ alágolódò akọrọ bíi ẹni sọ̀rọ̀ ní òde ìjẹ̀ṣà yàmùnà akọrọ bíi ẹni sọ̀rọ̀ ní òde ọ̀yọ́ òun ní dé lọ́wọ́ ẹni ẹlẹ́sẹ̀ alágolódò kòríkòrò tí dọ́yìn mùyàn gbogbo ẹ̀ tó wà pọ̀ wò ní bá ọmọ Yorùbá ṣe èyí aṣọwọ́ nílẹ̀ lọ́gbọ̀bẹ̀ lájú. tó bá jẹ́ pé omi ló máa tara ẹ̀ jáde tó bá tọ̀ omi ni tó bá tọ̀ ẹ̀sẹ̀kẹ̀ omi ni omi ara àgbòdì. àwọn akọni kan fẹ́ yan ọmọ òdua omi ló máa pa o omi ló máa pa omi ló máa pa o ọ̀tá ló máa pa ẹni bọ́mọ òdua aṣọ tẹ́ kọ̀ọ̀kan omi ló máa pa omi ló máa pa o. báwo omi ló máa pa ẹni bọ́sọ̀ tú bọ́sọ̀ wá omi ló máa pa. omi ló máa pa wọ́n tọ́wọ́ tọ́wọ́ àti wọ́n ní kọ́ńtínú ó ti rí bẹ́ẹ̀ ti ṣẹ̀dá èèyàn ti yẹn lọ.